káàbọ̀ padà sórí ètò yín ètò ó wà ń bẹ́ẹ̀ ṣe mọ̀ àlejò wa sọ lẹ́ẹ̀kan gbà tán lọ pé wọ́n dárúkọ oríṣiríṣi ẹ̀yin gan ṣe bá wò sàlẹ̀ díẹ̀ ẹ rí i pé àá kí ló ń ṣẹlẹ̀ lórí tébù yìí ó ga jù ni jọlọf rice eléyìí pàṣẹ jọlọf eléyìí tún ní designer lórí omi ò tiẹ̀ ó ga jù mi ò rí irú ẹ̀ rí o ṣe mọ̀ fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa nílé ó wà ń bẹ̀ lẹ́tọ̀ lórí Orísun la a ní àlejò wa tó wà lọ́dọ̀ wa ìyáàfin tinúkẹ́ ògúnbíyì kẹ́tìrà ni wọ́n wọ́n ń ṣe small chops lẹ́ẹ̀kan wa ni wọ́n ń ṣe yá tí wọ́n ń ṣe bẹ̀bọ́ nírọ́ oúnjẹ làwọn ń ṣe àwọn náà sì wà lórí kalẹ̀ àti wá lọ àti wo sí ọwọ́ wọn báyìí àtòrí bí ṣe ń wo ìgàn. tí n bá sọ̀rọ̀ sí á dàbí pé ó dà pé lórí láìpọ̀ oúnjẹ jẹ́. ẹ̀wọ̀n náà tẹ́lẹ̀ pé o kì í dúró dèmi náà tá a bá fẹ́ jẹun máa. àmì ò torí tiẹ̀ lẹ́nu àníjó oúnjẹ lórí ètò. ta ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ta ló sọ bẹ́ẹ̀ ah, tí producer mi sì wá wò mí ẹ ò jọ sáré àlejò mi kó tó ní pé àfọ̀rọ̀lẹ̀ débi pé a máa ní láti máa tọ́ iṣẹ́ ọwọ́ yín wò ah, eléyìí ń sọ òyìnbó ń sọ Latin ń sọ French oh. àmọ́ ẹ sọ nǹkan kan kó tó pa lọ lẹ́ǹkan ẹ sọ wípé jollof rice ní measure tó bá yẹ pé dìrìkà kan lọ fẹ́ ṣe but èmi ò tiẹ̀ wá fẹ́ kẹtẹ̀ wá pin sí owó ẹ bọ́ ṣe máa ra tàbí nǹkan kan because tèèsì àṣírí tèèsì yẹn torí gáàsì lẹ fi ń ṣe ní patí gas làwọn èèyàn ń lò lé báwo lẹ ṣe wá ń ṣe tí pátì jọlọfù yẹn ẹ báwo la ṣe lè achieve ẹ. ṣẹṣẹ mo sọ fún yín lẹ́ǹkan hmm. pé gbogbo iṣẹ́ yìí calculations ni hmm. téèyàn bá máa ṣe one derica of rice hmm. ó ní iye magi tó gbọdọ̀ wà nù ẹ̀ tẹ bá ti fi stock ẹran ẹran thirty season dàda tẹ́lẹ̀ tẹ bá ti fi ṣe tẹ bá ti fi ṣe lára omi tẹ máa dà sí jollof rice tó bá jẹ́ pé kò tó lè máa add ma omi mọ́ ẹ jẹ́ kó hó dáadáa ata yẹn á wá jinná ṣe after tí wọ́n ti dín ata dín gbogbo ẹ̀ kọ́ndọ̀mù ẹran yẹn sí ata yẹn lè máa fi yí gbogbo chicken lè fi yí ẹran hmm. ẹ bá ti kó yẹn kúrò ńbẹ̀ èyí tó kù yẹn ẹ̀hẹ́n lè máa ṣe gbogbo yẹn sí ẹ jẹ́ kó jinná dáadáa tó bá ti jinná ẹ da rice yẹn sí tẹ bá ti fi sọ́wọ́ tẹ ti fi sẹ́nu èèyàn á lè sọ pé ṣó ti tó àbí kí n tún fi kún nǹkan náà ẹ má wà wọn ara lé nǹkan tó máa kò sí ni gbogbo àwọn obìnrin tá a bá ń so oúnjẹ ní kitchen wa ó máa ń dàbí ẹ̀mí kan máa sọ fún ẹ tinú má fi yọ̀ sí mọ́ o ó ti tó kó má hmm. lọ tẹ o má fi nǹkan báyìí sí mọ́ o ẹ̀hẹ́n ó ti tó èròjà yẹn ó gbọ́dọ̀ wọ́n ní wọ́n wò ní àmọ́ adùn ọbẹ̀ tẹ hmm. bá ti wò tó bá ti rí i pé ó ti dé ibi tó yẹ pé ó gbọ́dọ̀ tiẹ̀ ṣẹ́wọ́ díẹ̀ nsìn òkè bí a ti ń bá ti dàrẹ́ sí yìí sí tó bá ti jinná tí ń bá tún tọ́ wò then èèyàn ń then ẹnu èèyàn ń gbà mí lè máa gbà pé ó ti ṣe ṣe ṣe ṣe ó ti ó ti ṣe tọ́kì ó ti ṣe chicken ó ti tọ́wò tọ́wò tọ́wò ah, ọmọ wa ń bí ìwọ náà wá bá mi tọ́wò ṣó ti dáa ó ti dáa tó bá tún fẹ́ ṣe náà pé kí nítorí àwọn ọmọ mi wà tó yẹ pé gbogbo nǹkan tó bá ti sọ pé ṣó ti dà náà ló máa sọ pé ó ti dà ní mi fẹ́ gbọ́ pé ó ti dà nìkan ó ti dùn ni mo fẹ́ gbọ́ hmm. ẹ̀hẹ́n ṣó ti dùn àtúpèyàn míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá dẹ̀ níyàn lé tó bá yẹ pé fẹ́ sè fúnra ara yín ni ẹ̀yin náà á mọ̀ because kò ń ṣe gbogbo èèyàn náà ló ń jẹyọ̀ lọ títí àbí ló ń jẹ àwọn èròjà míì nǹkan tó bá ti bá èèyàn lára mu òun ni kò ṣe ṣùgbọ́n tẹ bá fẹ́ jẹ́ kí jollof rice yín kó gbẹ dáadáa ẹyin náà lọ sílẹ̀ because jollof rice máa ń jóná tẹ bá ní ìdíríkà méjì ẹ ṣe ìdíríkà méjì àbọ̀ àbí mẹ́ta torí àárògùn ẹ̀ ṣe jollof rice máa jóná ó máa lẹ̀ mọ́lẹ̀ hmm. so nǹkan tẹ bá fẹ́ ṣe ẹ fi díẹ̀ kún kó dàbí fried rice tó yẹ pé ìyẹn by the time dem bá tiẹ̀ máa tún fi da gbogbo èròjà sí instead kò jẹ́ pé jòríkà méjì tẹ̀sílẹ̀ máa bá ẹ tún ó lè di jòríkà mẹ́ta sí torí carrot ti wà mẹ́ gbogbo nǹkan míì ti wà mẹ́ tí jollof rice ò rí bẹ́ẹ̀ o ó máa ń wálẹ̀ sí ni so èèyàn ní láti fi kún kó ba lè get accurate um, measurement àbí nǹkan tó ń wá so tẹ bá ti lò ẹ then rice náà ṣe pàtàkì oríṣiríṣi rice ni wọ́n run rán sí hmm. àpò la kàn ń hmm. àwọn rice míì wọ́n one sọ fún special ni tó bá ṣe inú ẹ nǹkan bẹ́ẹ̀ eh, non special ni àkàn bá nǹkan tó so èèyàn máa ní láti watch nǹkan tí ó ń ṣe iná so ẹ má bomi púpọ̀ sí láti ìbẹ̀rẹ̀ tó bá wá require omi bóyá ń wú kẹ máa bomi díẹ̀ sí i bóyá ń wú ẹ máa bomi sí i. Hmm. ṣe ti gbọ́ báyìí ẹ̀yin ara lé mi àṣírí jollof rèé àṣírí náà tún fún wa yẹn òun ọ̀rọ̀ abẹ fún yín ni ṣé àmọ́ dídá fi gbọ́rọ̀ àṣírí bẹ́ẹ̀ torí pé wọ́n fẹ́ràn wa ló wà ńbẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀yin èèyàn wa náà ẹ fẹ́ràn àwọn ó lọ́ ṣe abẹ fún yín dẹ̀ ẹ̀yin àǹtí mi nílé tẹ́fẹ́ sóúnjẹ fáwọn dáadé ẹ̀yin mọ́mì wa tójú máa ro yín ẹni tó ń rojú ò lè ṣe pátì jọlọ fún o tẹ́bá ní ẹja àdá gbogbo ẹ̀ pọ̀ adami adele pọ̀ adele pọ̀ gbogbo adé ráìsì sí gbogbo ẹ̀ máa ó pọ̀ concussion lè máa padà sáàbù àwọn dáàdi wa lé <laughs> concussion lè máa padà sáàbù ṣẹ́sí bí ìyàfún wa ṣe yànnà náà ọ̀rọ̀ náà wọ́n ní tẹ́ bá ti gbómi ẹ jẹ́ kó hó ata kó sè jiná kó hó kó dín tẹ́ bá tún fi stọ́ọ̀kì sí tẹ́ fi gbogbo ẹ̀ sí ẹ jẹ́ kó wọn dáadáa kẹ́ tó da ráìsì sí hmm. sí wọ́n ní orúkọ báyìí náà pè lọ́jà ó máa wú kẹ́ tí wàá forí yín ro máa wú kẹ́ wàá rọ mi kalẹ̀ sínú ẹ̀ hmm. kí ráìsì wá jì mí. ní ó máa jókòó sínú ẹ̀ ní. ẹ má jẹ́ káwọn bébí suzy ń ta gbọ̀kan lọ́wọ́ yín o mọ́mí wa ti sọ bẹ́ ṣe lè ṣe pátì jọlọ nílé tó máa dùn wọ́n tún ní kẹ́ máa yínú ẹ̀ sílẹ̀ ẹ̀ pé kẹ́ má jẹ́ kí iná pọ̀ jù lórí ẹ̀. torí ah! jíjóná bẹ́ẹ̀ nítorí pé ó máa jóná. wọn ti ẹ̀rọ ògùn ẹ̀ṣẹ̀ wọn ti nu wọn ti nu sọ pé ó máa jóná kó jóná jíjó yẹn gangan ládùn jíjó náà ìdára dùn àwọn èèyàn kan wà àwọn kan wà ń bẹ máa ń jókòó dé ni o tí bá ní àǹfààní àti wà ní ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tán máa ń dáná bóyá wọ́n ń ṣoúnjẹ wọ́n máa ti wọ́n há sí kúlà ẹ ìfẹ́ ò jẹ ni ẹ pọ́ọ̀tì. <laughs> ìsàlẹ̀ yẹn gangan ládùn jẹ kí ló ṣe gé ìsàlẹ̀ pọ́ọ̀tì torí ìsàlẹ̀ pọ́ọ̀tì yẹn gan adùn tó ń gan máa mú jáde lọ́tọ̀ gbogbo nǹkan tẹ fi ṣe pátápátá ibi tó sẹ́tù sí. jọlọfù lè tẹ mọ kọ fọkàn sí ni. àwọn chicken yẹn chicken yẹn gan ìkan fẹ́ẹ̀ torí mi kí ló dé àwọn chicken yìí tóbi irú àwọn tó máa ń jẹ́ kí ọmọ aṣojú kòkòrò ń patí rè ó pé dọ́sàgùn kan mi yá mi wá bẹ́ẹ̀ ṣe sàgùn patí náà rè abẹ ah! máa ń géwọ́ sẹ́yìn ẹ̀yìn ọ̀sẹ̀ ń rí ó ti di dandan téèyàn bá sanwó nǹkan tó bá sanwó hmm. ni ló máa gbà ló máa rí hmm. kò sí pé èèyàn ń ṣiṣẹ́ tó yẹ pé wàá fi owó ẹ̀ ṣe nǹkan tó yẹ pé wọ́n rán ẹ tó bá fẹ́ ṣe pack food nísìnyí tó bá sọ pé iye báyìí la fẹ́ san o mọ nǹkan tó máa gé sí tó èèyàn tó bá san iye báyìí àtẹni tó san tó yẹn wọn ò lè gba nǹkan kan náà. ìbéèrè mi wá kú méjì ah, kí tó lò ìbéèrè mi náà wá kú kan. jẹ́ jẹ́ oh, dùnkán lẹ́nu. ó yá mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́. ṣé mo pé bá a ṣe wà yìí nsìn mo ti rí small chops tí rí jollof rice tó mm. gbé gbogbo oríṣiríṣi gbé hanu gbé tomato hanu mm-hmm. mo tún rí chicken ká wá sọ pé ká kàn sọ pé mm. ká kàn ní o mm. kò sóúnjẹ iṣẹ́ wo lẹ tún rò pé tún lè mú un ah. apart from oúnjẹ yìí tí mò ń ṣe mò ń taṣọ mò ń taṣọ yes mo ní ṣọ́ọ̀bù tó yẹ pé mò ń taṣọ mò ń ta nǹkan ọmọdé ṣùgbọ́n mo ti wá ní tí n bá wá dàgbà wọ́n máa ń sọ wọ́n máa ń rò pé gẹ̀gẹ̀ ni nínú ilé ṣùgbọ́n èmi ayẹyẹ ni bí akíní ni omi mọ wọn ní tí bá ti dàgbà tó bá ti wà lọ́wọ́ mi máa ta casket. Ah! bẹ́ẹ̀ ni mo sọ. ṣe níbi tí ìyá àfi tinú tún gbé mi lọ ìyá àfi tinú náà wọ́n máa wá. <laughs> ajé ògbà. ẹ jẹ́ ká wá tètè mẹ́nu bàbí tí mo fẹ́ yà sí. àwọn bíi abi baba ninety. ajá alalájẹ yá wa. àbálùkò kò sẹ́ńtì òní kú náà olórí. náà náà mo ṣe sọ pé ẹni sùúrù ẹjọ ẹjọ mo ní pé alájẹ yá wá. àmì arúgbó náà ni ẹni sùúrù màdà ẹ jẹ́ ká padà síbi tá a ti ń bọ̀ ẹjọ tó bá ń sàbọ̀ oúnjẹ ní pati irọ́ ìyẹn ẹ mọ̀ pé ti sọ pé tá a bá ti jẹ ẹni sùúrù mi pé kí ni mo tún lè tà ẹ jẹ́ ká jọ sọ Mm. ọlọ́run á ràn yín lọ́wọ́ Orísun wà ń bí ẹ wá polówó ẹ wo ibi tá à ń ràn lọ́wọ́ ni wípé kí ló máa ń fà á tó jẹ́ wípé àwọn ọmọ tẹ máa ń lò ní patí láti sáàbà àwọn èèyàn wọ́n máa ń kanra mọ́ gẹ̀ẹ́sì tó jẹ́ wípé tàbá sí ní patí wọn ò tó bẹ́ẹ̀ láti sọ pé ẹ dúró bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sọ tó bá ti wá dé sáàbí táwọn èèyàn ńláńlá wà wọn máa ń wà rude àwọn míì máa ń wà sọ sí wọn ọmọ bọyẹ ń bá àwọn gẹẹsì sọ̀rọ̀ kí ló máa ń fà ṣé ká sọ pé ẹ̀tọ́ àwọn kéjà tó ń train àwọn server yẹn ní àbí báwo. the truth of the matter is this most of àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ yìí àwọn míì kàn já sí ni wọ́n kàn wọ́n já wọ́n kàn já iṣẹ́ yìí wọ́n kàn yà sí ni hmm. wọ́n kàn rí i pé bí a pé èèyàn kan ṣe anywhere especially nísìnyí lórí Instagram ṣe everywhere gbogbo èèyàn ló ń sóúnjẹ tẹ bá bá ya lè tó lọ rẹpẹtẹ báyìí ẹlẹ́yà ní òun ṣe léyìn lóhùn sí kò sí wàhálà iṣẹ́ pé òun ṣe ọbẹ̀ òun ṣe oúnjẹ fáwọn èèyàn tó ń jẹ nílé ó mm, yàtọ̀ sí pé ká lọ sí event ńgbà mm. míì àwọn boys yẹn náà tí ò bá ṣe wọ́n dáadáa ó fẹ́ fún mm. ọmọ ní bíi one thousand two hundred táwọn míì láti àárọ̀ títí di alẹ́ táwọn èèyàn míì ti ń gba three thousand three mm. five four thousand bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mm. supervisor manager lè gba six thousand eight thousand ó depend ní bí èèyàn bá ṣe ń sanwó àti irú àwọn client tí èèyàn bá ṣiṣẹ́ fẹ́ mm. pé irú owó tó ń san tí òun ṣe pé àwọn iṣẹ́ kò sí ibi kò sí èèyàn tí à lè bá ṣiṣẹ́ bí èèyàn bá ṣe ní agbára sí náà ni èèyàn ò lè máa sọ pé bí ilé ìkéde nítorí ẹ̀ka ẹ̀rọ ẹni tó gbé kékeré wálé ni ó lè gbé ńlá wá lọ́la àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ so à ń fojú pààyàn rẹ pé bí àyàn yìí iṣẹ́ pé kíní àkókò wa ti ń lọ. wọ́n fẹ́ ah, láǹdì o but ẹ sọ bọ̀tẹ̀ ẹ sáré sọ bọ̀tẹ̀. bọ́kà máa tó ń ṣe ń láǹdì tó ló ń jẹ ìwọ mi lójú. ẹ jẹ́ ń sáré sọ bọ̀tẹ̀ but kí ni. Eh, because nǹkan tí mo rí nǹkan tí mo rí ń sí kinní yẹn mí ní ni pé àwọn àwọn boys yẹn náà mo yìí máa blame mm. àti àwọn àwọn tó ṣọ̀gá ó yẹ kí supervisor wà ní gbogbo event tí a bá ń lọ mm. tó yẹ pé ó máa lè máa fi ó máa máa ṣọ́ wọn tó bá jẹ́ pé orí tébù yìí ni ó máa ló máa serve àti mọ̀ pé èèyàn mẹ́wàá mẹ́wàá twenty ló wà ń bẹ̀ èèyàn twenty ò yẹ kó nira jù hmm. but èèyàn mi guest mi wàá gbé rice lọ àti kínní another person béèrè fún iyán nígbà tó gbé yan dé ó rí i pé bùrọ̀kọ́tọ̀ wà lórí ẹ̀ àtẹ̀já tútù ó sọ pé òun ò fẹ́ mọ́ tó má padà débi tá a ti ń serve wàá wò pé ó ti gbé oúnjẹ tó yẹ kó ká èèyàn bíi twenty lọ kí ló tún wá béèrè pé kí ni ìyẹn á tún máa di á tún máa di because àwọn boys yẹn náà ò lè trust wọn tán àwọn míì nínú wọn ń gbà míì wọn máa lọ gbóúnjẹ lọ fún yàn míì tí ò yẹ kí wọ́n gbé fún so hmm. ó máa ń jẹ́ kéèyàn fẹ́ máa mọ́nítọ̀ àwọn oúnjẹ yẹn but ìgbà míì tí guest bá sọ pé òun ò fẹ́ lé ọ̀fadà lòun tún fẹ́ ó máa ń ja gbogbo ẹ̀rú ni so hmm. ló máa ń jẹ́ káwọn boys yẹn gbà míì má padà síbẹ̀ mọ́ àbí kó wá máa di pé hmm. àwọn ní pé nǹkan báyìí ló fẹ́ wọn wá ń ṣe pé kínní wọn jẹ́ ìyá àwọn tó bá máa lọ bó wàá bá lórí tébù wọn pé jollof rice àti fried rice ó ti yé mi ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe justice ní ìtẹ̀gbẹ́sẹ̀ ọjọ́ ẹ mọ gbóhùn tẹ́ ẹ sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí í ṣí lójú ẹ máa ṣaṣọ lójú eégún <laughs> ẹ ní yíyan wa bẹ́ẹ̀ ṣe ń ṣí kẹ́ máa sọ bẹ́ẹ̀ ṣe spice ẹ ti gbọ́ bọ́n ṣe ṣàlàyé bẹ́ẹ̀ yẹn nísìn ẹ̀yin àlejò tẹ́ ń lọ pati náà ẹ àwa tá ẹ jẹ́ ká mójú kòkòrò kúrò ṣé mọ̀ wọ́n ní wọ́n á gbé ráìsì kan èèyàn kan á béèrè yan lórí tébù náà tán bá débẹ̀ wọ́n á rí i pé ẹran orí yan pọ̀ ju ti rẹsì lọ ọba tún lòun fẹ́ rẹsì mọ́ ìyan hmm. lòun tún fẹ́ wọ́n á tún gbé débẹ̀ àtún nírọ̀wọ̀ fadà yìí ló túbọ̀ ń lójú ẹ jẹ́ ká máa mú ọkàn wa síbi kan pé nǹkan báyìí la fẹ́ jẹ kó lè ru àwọn caterer àti àwọn service boys náà ní ọrùn oh. àti jẹ ṣẹ mọ̀ yàgùn abẹ́ṣe wá ń bá wa ṣe oúnjẹ yẹn lọ mo kàn fẹ́ kẹ́ tún máa fọkàn kan bá àwọn aráalé sọ̀rọ̀ ká ní pé ẹ mọ̀ pé olówó kẹ́jẹ́bú wà olówó ńlá náà wà kí ni àwọn plans yín pé à mi ò láfọ àfọ̀dù kẹ́tìrà gbogbogbò mo kàn fẹ́ dáná o bóyá ṣé ẹ lè kàn wá bá wa serve àbẹ kàn máa dáná kẹ serve kó má jẹ́ ìlẹ̀ rà àbẹ́ ìlẹ̀ gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ní pàpléètì. nígbà tí mò ń bọ̀ nsìn èèyàn kan pè mí fún iṣẹ́ kan mo wá ń sọ fún wọn pé èmi ò kí ń like láti serve oúnjẹ tí mi ò mọ ìpilẹ̀ṣẹ̀ tí wọ́n bá máa gbóríyìn fún mi ẹ jẹ́ kó gbóríyìn fún mi tó bá dẹ̀ máa bómi tí má máa kàbùkù ẹ̀hẹ́n jẹ́ kí n kàbùkù ṣùgbọ́n mo gbọ́dọ̀ ẹ̀hà ní kàbùkù lágbára but èèyàn ní láti mọ source ṣé source náà ní orísun mm, ẹ̀hẹ́n nǹkan tí mo fẹ́ ṣe yìí tí bá pè mí sí pé kí n wá serve pé gbé àmọ́ kó àwọn boys mi wá n kó plate wa mo kó everything wa tí mi ò sí oúnjẹ mi ò ẹhẹn ó ní bá wọn máa ní pé yọjá rẹ sí wọn wá máa fojú wo kẹtìrà tó sáàbù ẹ póhùn ni. èèyàn mi dẹ lè jẹ ẹwọ ẹwọ ẹja tó lè wò irú tó mọ̀ pé èmi eh, èmi lọ̀gá ń bínú jẹun sẹ́ẹ̀tì sọ́ọ̀sì tó kẹ́mu lò ẹ̀yin èèyàn mi nílé iṣẹ́ ti rí báyìí kò ní jù ah. báyìí lọ lórí ètò yìí lọ́sẹ̀ yìí ṣẹ́ mọ̀ ẹ ẹ fi kejì mi lẹ́jọ́ máa jó jẹ tẹ̀ lọ́jọ́ kèmi báyìí èèyàn tèmi sọ̀rọ̀ ẹ lẹ́ẹ̀kan sí ìyáàfin wa tó wá kí wa lé ní Àtinúkẹ́ Ògúnbíyì hmm. lórúkọ wọn ẹ lè rí wọn tẹ bá pè wá ẹ rí wọn ṣe mọ̀ tẹ bá ti rí wa ẹ ti rí wọn àwọn tó ń dẹ̀ kólẹ̀ yìí náà ẹ tí wọ́n ti ṣàlàyé gbogbo ẹ̀ bó ṣe jẹ́ fún yín small hmm. jobs ní kinní kan ní igbá kan ní àwo kan ní ẹ yáàfin wa ẹ wá bá mi dágbére fáwọn aráalé bẹ́ẹ̀ ṣe wá ń dágbére ẹ kàn tún lè sọ báwo náà ṣe lè uh-huh. rí lórí handle yín. ok um, tinilicious food treat ní Facebook name wa then lórí instagram, instagram. tinilicious underscore foods hmm. ni orúkọ wa lórí instagram. ẹ bá a dágbére fáwọn èèyàn wa nílé. ẹ ṣé o ẹ kú ìjókòó pé ẹ wò wá o. wọn kù fẹ́ ẹ kù fẹ́ <laughs> wọn dẹ kú pé bá ṣe ń rí oúnjẹ tẹnu jẹ ẹ bá tẹnu mo jẹ ṣe sùúrù ṣe sùúrù. small chops yẹn kí wọ́n hmm, yàn lọ́nà ẹ̀. tọ́ bá send address sí mi hmm. a lè fi sample ránṣẹ́ ṣùgbọ́n wọ́n máa rẹ́dì láti fẹ́ ṣe ìnáwó náà. olórí ilé ìgbé oúnjẹ wọ̀nyí ara lé. no apàbẹ̀ ẹ̀ mo máa sọ wọ́n ní pé tí ẹ bá fẹ́ ṣe event kẹ́ send address sáwọn àwọn fún yín ní sample oúnjẹ gbogbo tẹ́ bá fẹ́ mhm. but that if tẹ́ bá ti rẹ́dì láti ṣe pàtó àṣé wọn nice tó. wọn nice kò tún olórí kí ló dé. mo ń bọ̀ ẹ̀yin èèyàn mi jàre ṣẹmọ ṣẹmọ kẹ pati labi lolórí mi ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ wa náà kọ Orísun ló ń kì wá lẹ́yìn bẹ́ẹ̀ ni hmm. ṣẹmọ ẹjọ́ adókè lọ́hùn náà ètò yìí ṣì ń lọ ó wà ń bẹ̀ lẹ́tọ̀ọ́